إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك fún ọlọ́run وباء tí ó ṣe ní duniya yayi albarka yi atọrọ alekun ike àti ìgẹ̀ fún òjijì ńlá Muhammad alekun ike Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí ó máa bá òjijì náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ ti di ọjọ́ gbẹndàlùkìyàmà kí Ọlọ́run àbá kí wọ́n sàìkàwá fún wa. lẹ́yìn nàbí ibùdó láhìí tààlà a ó tẹ̀síwájú láti ibi tí a ti fi ìjókòó tì ní ọ̀sẹ̀ tí ó kọjá nínú àlàyé nípa àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ òjísànlá Muhammad sallallahu alayhi wa sallam láti inú tírà al-arba'in an-nawawiyya lil imam nawawi rahimahullahu ta'ala ní ìjókòó tí ò ní a látòrí. الحديث السابع عشر حديثي إليك تعتنلق عن أبي يعلى شداد بن أوس رضي الله عنه شداد بن أوس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتل وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته وليرح ذبيحته رواه مسلم أبو يعلى شداد بن أوس كي رغب كي يونسي أبا يبور لا تدعو محمد sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́run kí àlékún ìkẹ́ àti ìjẹ ọlọ́run wọn máa bá ó sọ wípé inna Allaha kataba al-ihsana ala kulli shay dájúdájú ọlọ́run ọba ó ṣe ṣíṣe dáadáa lọ́ranyàn lórí gbogbo nǹkan katabahu ay faradahu ọlọ́wọ́n bá kọ ìmáa ṣe dáadáa ní ọ̀ràn àyàn lórí gbogbo nǹkan. èyí ló bá tó fi jẹ́ pé ẹ̀sìn Islam láàmà fi ìrẹ̀lẹ̀ kù kò sẹ́sìn kan kò sí ètò kan ṣètò náà wàá dáa títí táwa lè fi wé ẹ̀sìn Islam kò sí. kataba al-ihsan ala kulli shay gbogbo nǹkan pátá òun náà lẹ́sìn islam kọ́ dáadáa lé lórí àti nǹkan tí ń mí àti gbọ́rọ̀ gidi. fasubhanallah ẹ ó rí i pé nǹkan gbọ́rọ̀ gidi ilẹ̀ ẹrú ọlọ́run kan ló gbé kúrò lójú ọ̀nà àwọn èèyàn nítorí pé ní wọn là nítorí nǹkan yẹn lẹ́rú ọlọ́run yìí lọ́lọ́run bá ti fi gbé e sínú àlìjánná ní ààyè tó gbáàyè gidi gan nínú ọgbà àlìjánná nítorí kíni nítorí iṣẹ́ dáadáa ẹyọ kan tó ṣe yẹn èyí ló fàtà àwọn olùmọ̀tò sọ wípé kéèyàn máa fi ojú di iṣẹ́ dáadáa kéèyàn máa fojú di iṣẹ́ dáadáa. bó tilẹ̀ wù kí nǹkan kéré tó torúkọ rẹ̀ bá ń jẹ́ dáadáa kéèyàn ṣe kí ni kéèyàn ṣe wàláhì ó ṣe é ṣe kó jẹ́ sí pé ìyẹn ìyẹn olè yóò ṣe tí yóò fi rojú àná ọ̀rọ̀ torí yóò mà èwo ni ìyẹn ó ṣe tí yóò fi rojú àná ọ̀rọ̀. كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة lẹ́yìn ọ̀rọ̀ tó síwájú wípé ọlọ́run ọba ṣe ní ọ̀ràn àyàn ṣíṣe dáadáa lórí gbogbo nǹkan yẹn ni pé gbogbo nǹkan tó bá wà ní kápá wa ká handu nǹkan yẹn dáadáa. kò má lórí ọmọ ènìyàn lásán tó fi dórí ẹranko gbogbo alama hadithi ti anabi muhammad sallallahu alayhi wa sallam tó fún àwọn sàábì rẹ̀ ní ìró nípa arábìnrin tí ó ti olóńgbò máa tó ti mọ́lé yẹn kò fún olóúnjẹ kò sì fi olóńgbò yẹn lẹ̀ kò sí sílẹ̀ nítorí kó lè wá oúnjẹ lọ fúnra rẹ̀ títí tó olóńgbò náà fi kú látàrí ebi arábìnrin tó ṣe yẹn yóò wọná látàrí ṣíṣe rẹ̀ olóńgbò ni o alẹ́ wọn pé àti olóńgbò ni ṣe bẹ́ẹ̀ náà kórè ẹ̀mí ló wà lára tiẹ̀ náà bákan náà la mà nípa arábìnrin tó jẹ́ sí pé ajá tó gbẹ́ngbẹ́ òun náà ló fún lómi mu ajá tó gbẹ́ngbẹ́ òun ló fún lómi mu òun ló ṣokùnfà kí ọlọ́wọ̀n bá fi àmójúkúrò parábìnrin náà subhanallah subhanallah tí ó bá jẹ́ sí pé fífún ajá ajá lómi mu ògbẹ́ngbẹ́ ajá wá fún lómi èyàn lè tàtàrà fífún ẹranko ní omi mu kóró jú àánú ọlọ́run ẹ dákun kí làwa ń ro kan pé ẹ̀san wọn ó jẹ́ nígbà tó bá jẹ́ sí pé ọmọ èèyàn ló gbẹ́ ń jẹ dáa fún olómi mu. nítorí náà kataba al-ihsan lásìkò òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àríra tó sáré tó sá kúrò lọ́dọ̀ olówó rẹ̀ tó wá síwájú òjíṣẹ́ ńlá muhammad sallam pẹ̀lú àwọn àtàrí rẹ̀ ó déwájú òjíṣẹ́ ọlọ́run ó sì dúró ó ń bá ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba nìkan ló gbọ́ tí ń wí àwọn yòókù ò olówó rẹ̀ ń tẹ̀lé ó tẹ̀lé ńlá muhammad ó fi ẹjọ́ rẹ̀ sùn mí torí pé diiru rahma nabiyu rahma ẹranko gama pé tóun bá fẹjọ́ sùn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wò ó rí dẹ́kun ìdẹ́kun ìdẹ́ra rahma ìkẹ́ òun náà ni ọlọ́wọ́n bá fi adé muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣe fún gbogbo àbáńlá ọlọ́run òjijì ọlọ́run ọba wa tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí ó ti generalize wípé gbogbo nǹkan pátá lọ́lọ́run ọba ṣe ní ọ̀ràn yẹn pé kí a ṣe dáadáa nípa wọn. ó wá ní fa'idha qataltum fa ahsinul qitla nítorí náà kẹ́yìn bá pa kí ẹ ṣe dáadáa nínú pípa yẹn nǹkan tẹ́ pa yẹn ẹ má pa nípa ìkà dáadáa nínú lágbègbè ibẹ̀ nìyẹn ǹjẹ́ ẹ fẹ́ pa ẹ má pa nípa ìka fa ahsinu al-qitla àwọn nǹkan tí ẹlẹ́tọ̀ àti pa wọ̀n wọ̀nyẹn tí ẹ bá fẹ́ pa wọ́n ẹ pa wọ́n ní kípa dáadáa ẹ pa wọ́n ní kípa dáadáa wa idha dabahtum fa ahsinu ad nígbà tí ẹ̀yin tí ẹ bá dú nǹkan kan. edu dáadáa ẹ jẹ́ kí ìṣe dáadáa kó hàn nínú dídú tí ẹ ń dú àwọn nǹkan tí ọba tó fún wa yẹn tó rọ̀ wọ́n fún wa torí pé ẹ jẹ́ ká imagine màálù ẹyọ̀kan màálù ẹyọ̀kan lè da gbogbo òlú yìí tó jẹ́ pé lẹ́yìn ìgbà tá a bá ti géètì tán a tún kó àwọn nǹkan kan sí lẹ́yìn pé àyíbá mọ̀ tí ó bá fẹ́ overpower géètì wa àwọn àwọn blọọkù tá a kó tì yìí yóò tún support rẹ̀ ìmọ̀lú ẹ̀ ọ̀kan péré ó lè da gbogbo ìlú yìí sùmọ́ ọlọ́run ọba ló ti kí ni ọlọ́run ọba rọ̀ ẹ rí màálù ẹ rọ̀ ọmọ kékeré tó ń da màálù bí ọgbọ́n màálù ọmọ kékeré ẹ̀yọ̀ kan ibi tó wá ti darí wọn sí ibẹ̀ náà ni wọ́n ti kí ni ibẹ̀ ni wọ́n lọ ọlọ́run ọba ló rọ̀ wọn ló rọ̀ wọn fún wa ìyàtọ̀ ń bẹ láàrin ká pa nǹkan àti ká dùn nǹkan àwọn nǹkan kan dẹ́tí dẹ́tí pé pípa là á pa wọn àti ìdùn wọn kódà nínú àwọn nǹkan tí a máa ń jẹ nígbà míì tí ó bá fẹ́ ju agbára wa lọ àwọn olùmọ́ni kò sí lẹ́ẹ̀fẹ́ nínú ká ta ní nǹkan kó kú tẹ́síkì àti ẹ̀ nítorí irú ìṣesí yẹn tẹ́síkì àti ẹ̀ nìyẹn. so pípa ni afẹ́ pa ni bóyá nǹkankan tó tí ọjọ́ sí pé yóò ní wa lára ìlà fẹ́ pa àbùrọ̀ pátán nígbà pátán àbùrọ̀ tó sún níná lọ́dọ̀ àwọn àwọn èèyàn mi tí wọ́n bá pè jù wọ́n ní tẹ́ bá pè jù <laughs> tẹ́ bá jù wọ́n ní yóò padà wá ẹ̀ kó oríṣiríṣi ní lọ́dọ̀ wa kọ́nà kó nígbà tí ẹ pátán tí òun mímá ẹ tún wá sunna. lójú ogun haramu ni fún mùsùlùmí kó ṣe nǹkan tí wọ́n ń pè ní àtẹ̀mfì nígbà tí èèyàn pa kèfèrí tán lápẹjúwe kéèyàn gé mú rẹ̀ kéèyàn la ikùn rẹ̀ kéèyàn yọ ojú rẹ̀ kéèyàn gé etí rẹ̀ eléyìí haramu subhanallah torí pé ọlọ́run kọ sí ṣeré ẹ̀kọ́ òjì sálá muhammad sallallahu alayhi wa sallam ilé ìlú bọ̀dé sí pé ẹ̀sìn wa nígbà míì nígbà míì tí tí tí a bá wòye sí àlámọ̀rí ara wa a ti di nǹkan àánú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mùsùlùmí ń ṣe wọ́n ń ṣe látàrí wípé àwọn ẹlòmíì ń ṣe lẹ́jẹ́ káwọn náà ṣe rú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam lọ́nà wọn bá ti ṣe ìṣàárà fún wa pé àwọn tí wọ́n ti ṣẹlẹ́sìn wa àgbọ̀dọ̀ máa ṣe kíni àgbọ̀dọ̀ máa kọ́sì wọn ẹ̀sìn al'umma na Muhammad sallallahu alaihi wasallam òun náà ni al'umma táwọn al'umma ní o máa wò kọ́sì kìí ṣe al'umma torí pé ẹni tí bá tó bá ní bùkátà sí kó kọ̀ nǹkan míì lọ́dọ̀ àwọn èèyàn yìí ti ń bẹ lọ́dọ̀ tí ẹ̀ ò tí ì ṣe kíni kò tí ì pé kéèkún kuntum khayra ummatin ukhrijat linnas khayra umma alúmọ̀ tó bí lóore jùlọ ọlọ́run ní alúmọ̀ náà ayọ́ fún àwọn èèyàn torí náà alúmọ̀ tá a wó kọ́ sí òun làlúmọ̀ dẹ́ Muhammad sallallahu alaihi wa sallam àwa ìwo ipe ìgbà táwọn alágbádá náà ti ṣe báyìí jẹ́ káwa náà ṣe irú rẹ̀ là ní táwọn alágbádá bá ṣe yẹn á wò ná ẹ̀sìn ìdìwà tẹ́sìn wa gbà wá ní ààyè àti ìṣerú ẹ̀ ẹ̀sìn wa òun ni ó máa tọ́ka wa lọ síbi àwọn gata ṣe àtàwọn gata ò ṣe azibha sábàfẹ́ du ẹran kí a ṣe kíni kí a du dáadáa àwọn olùmọ́ dídú ẹran ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí a ó padà mẹ́nu bà láìpẹ́ wọ́n ní wàlíyùhídà ahadukum ṣàkọ́rọ́tàhù nígbà tẹ́ fẹ́ dùn yẹn kẹ́ni ẹnì kọ̀ọ̀kan nínú yín tó ní bùkátà sí àti dú ẹran ó ṣe kí ni kí ó pọ́n ọ̀bẹ rẹ̀ dáadáa kó pọ́n ọ̀bẹ rẹ̀ dáadáa torí pé ọ̀bẹ tí kò bá pọ́n ọ̀bẹ tí ò kí ẹ tó rí ẹran náà dúdẹ ẹran náà ó ṣe kí ni yóò ṣe wàhálà ẹ ó máa fi yíyan ọrùn rẹ̀ tí ó sì ní gé àbí kó máa gé díẹ̀díẹ̀ gígé yẹn yóò jẹ́ kí wàhálà tí ẹran náà ó ṣe kó tó kú kẹ́mi tó bọ́ lára rẹ̀ yóò kó alẹ́ ọlọ́run ọba ló sì fún wa ní yọ̀ǹda ká dáa dùbúlẹ̀ ká dù nítorí náà ká pọ́n ọ̀bẹ tí a fẹ́ fi du ẹran náà kó ká pọn dáadáa wàlíyórì zẹ̀bì hàjàmù wàlíyórì zẹ̀bì hàjàmù bákan náà kí ó jẹ́ kí nǹkan tí ó fẹ́ dùn yẹn kó sinmi ilé lọ sí pé èyí tí um, a máa ṣe lọ́pọ̀ ọgbà kí a máa dú àwọn ẹran ní tẹ̀lé ń tẹ̀lé ẹni pé àpò ẹran bíi mẹ́wàá jọ ń bíbá yín nísìn a wà máa dú àwọn ẹran yẹn sáwọn àwọn èyí tí wọ́n wà láàyè tí wọ́n ń rí à ń gbé àwọn àwọn olùmọ́lẹ̀ àwọn tí wọ́n wà láàyè yẹn à ń gbé wọn lẹ́mìí gbóná ni àṣe ìrọ́hà wọn wọ́n ní taba fẹ́ du ẹran tí ẹran ní ìbáwá ń ti sọ́rùkù wọ́jú rẹ̀ kúrò níbi ẹran tá a fẹ́ èyí tá a fẹ́ du yẹn ẹ imagine pé kéèyàn witness ibi tí wọ́n ti ń pa ọmọ èèyàn kéèyàn witness ibi tí wọ́n ti ń pa ọmọ èèyàn ẹlòmíì lè lu ọjọ́ mẹ́ta tí ò ní ronú sùn jẹ́sí pé ọ̀wọ́n tí ò máa rí bẹ́ẹ̀ ni ṣe wà lára wa bẹ́ẹ̀ lẹ́mí wà lára àwọn ẹran yẹn náà torí náà wọ̀lì yóò rí ṣẹ̀ṣẹ̀ bí hàtà kó jẹ́ kí ó fi nǹkan tó fẹ́ dùn yẹn kó fi kó fi lára balẹ̀ kó mọ́ wàhálà rẹ̀ síwájú kó tó ṣe kínní síwájú kó tó dùn àwọn olùmọ́ni lábẹ́ hadithi yìí rọ́fàtúlọ́hì azawajalla bil ibad wa annahu kataba al-ihsana ala kulli shay wa yadkhulu al-ihsan ila shakhsin تدله تدله على الطريق وكذا إطعام wọ́n ni eléyìí àdéhùn yìí fi ń hàn wá wípé ọlọ́run ọba ọba tí ó ní àánú àwọn ẹ̀dá rẹ̀ ni ìlọ́ba tó fi ṣe ihsan tó fi ṣe ní ọ̀ranyàn lé wọn lórí lórí gbogbo nǹkan ẹni tí ó mànà tó wọ̀ ní àwọn àṣà kan bẹ láwọn àlùkà tó jẹ́ sí pé kéèyàn bá já lójì tẹ bá wọlú tẹ bá bí wọn léèrè wọn ní dayin lọ wọn ò ní wò yín sẹkan ẹni tó bá dayin lọ tó bá jẹ títí ilé kẹta síbi dẹ ti ń bi léèrè ni lẹ ń béèrè torí pé jájú ti dẹ mọ̀ pé ilé kẹta tó wájú níbi dẹ ń lọ ó lè ní a ọ̀nà bíbí ẹgbàá yìí ẹjú wá fọ̀nà lẹ ṣe rí ẹ̀gbọ́n ọkọ̀ láti bí ẹni kó gbé yín lọ bí báyìí yóò tún wá sọ yín nù. káfíyàn mànà nítorí bí kò mànà àwọn aláìní ká fún wọn jẹ àwọn tí wọ́n ní bùkátà ká ràn wọ́n lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀nà téèyàn fi ṣe dáadáa eléyìí ni òjíṣẹ́ ọlọ́run ọba gbà lérò sallallahu alayhi wa sallam nígbà tó sọ pé inna Allaha kataba al-ihsana ala kulli shay wọ́n ní eléyìí ó kó ìtumọ̀ àánú ọlọ́run ọba lórí wa òkú sínú nínú ẹ̀ wọ́n ní alhassu alàlìsánì fi kúlì ṣẹ́yìn ilẹ̀ annaláha tabaraka wa ta'ala kẹtàbà záàlì ay shara'ahu shar'an mu'akkada wípé nínú hadithi àwọn wípé annabi muhammad sallallahu alaihi wasallam ìṣeni lójú kòkòrò ń bẹ hadithi náà fún àwa mùsùlùmí láti ṣe kíni láti ṣe dáadáa lọ́pọ̀ ọgbà ẹ̀rí pé ẹlòmíì kìí ṣe wáàzí èló ní bùkátà sí tí ó fi gba islam ẹlòmíì mùsùlùmí ni ṣùgbọ́n kò sí yàtọ̀ láàrin islam rẹ̀ àti ẹni tí ò tí wọnú islam ó lè jẹ́ sí pé kìí ṣe wáàzí òun ló ní bùkátà sí tí ó fi ṣe kíni tí ó fi tún islam rẹ̀ ṣe ó lè jẹ́ sí pé ẹlòmíì ibi ní pa ibi ó ti máwọn ẹlòmíì ṣe rí dá oògùn màálù tí ń ṣe àárẹ̀ ó ti mọ́ pọ̀lọpọ̀ fúlàní di christian abẹ́rẹ́ ìparí èèyàn yá fún lábẹ́rẹ́ afún ní tábìlẹ́tì afún ní dírìfì bóyá stress ní fúlàní tó ti kó gbogbo ọjọ́ ayé inú gbó ní rìn ń dẹran ni irin gan ó ń rẹ irin kátó wá mi èèyàn bóyá stress lásán ni bóyá wọ́n fún ní drinks bóyá wọ́n fún ní ah, tábìlẹ̀tì ní mélòó kan olójọ́ méjì ní jẹ́ńkwánù ní jọ́ọ̀sì ó sọ fún pé jésù ní oníkàtí eléyìí fún àdígbò rọ̀ rẹ̀ ẹ wà rí fúlàní la ní axis yìí nígbà míì tẹ́lẹ̀ mi bá wa testify ní kóòtù ẹ kà ọ́ lérí ẹ rí fúlàní náà bá ti fẹ́ kún òní sí tí wọn tẹ́ ẹ bá ti rí òní ìdíkó sì ẹ̀ ń torí ìzara pé fúlàní rò nígbà tí wọ́n bá fẹ́ testify tí wọ́n bá ní eh, tell the court your name tó bá sọ orúkọ ara rẹ̀ your religion Christian ẹ dàpọ̀ ibo ni christianity àti fúlàní ibo ni wọ́n ti tán subhanallah ní bí ọdún mélòó bí ọdún mélòó kan sẹ́yìn tó wá sọ pé fún ẹ ààrí àfojú rí fúlàní tí ń ṣe ẹ̀sìn christianity bá gbà bí fúlàní tí ó lè má kẹrùn ṣùgbọ́n mùsùlùmí náà ni ó máa jẹ́ islam torí pé àwọn nǹkan tẹ́sí wa kọ́ wa àwọn ti gbà mọ́ wa lọ́wọ́ àwọn ni wọ́n ń ṣe ọ̀kan nínú àwọn àfáàgbà ah, nínú àwọn olùmọ̀ ah, ti àsìkò wa tí wọ́n gbajúmọ̀ lágbàáyé Sheikh Az-Zandani hafizahullahu ta'ala nílùú Yemen wọ́n sọ ọ̀rọ̀ kan lọ́jọ́ kan wọ́n ní àwọn lọ ìgbèríko ṣẹ́rí tíyàn bá wọ sínú kẹ́fì làwà yìí tá wá oko kan tó súnmọ́ kẹ́fì tá a wọ bẹ̀ ẹ dùgbẹ́ fọlọ́ pẹ̀lú àwọn nǹkan tẹ́ lọ rí bẹ́ẹ̀ a lè mú wọn pé ojú ti là ìmọ̀ tàn ká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí a bá débẹ̀ yẹn tó ti ké mùsùlùmí làwọn náà wọ́n pera wọn ẹ borí ṣiríṣi àwọn ọlọ́kan òjọ̀ kan àwọn ìwà dọ̀tí lọ́wọ́ wọn pàápàá jùlọ èyí tó ní láti ṣe pẹ̀lú ẹbọ Sheikh Zandani wọn nígbà táwọn lọ ìgbèríko kan ní Yemen subhanallah Yemen àti gbóni islam ti wọ yemen ànábì muhammad sallam gan ó mú wa ní ìròyìn nípa yemen yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà mu'adh ibn jabal òun la rán lọ síbẹ̀ ṣéètò zandani ní nígbà tí wọ́n láwọn sí wáàzí fún àwọn ará oko yẹn wọ́n lẹ́nìkan nínú àwọn ará oko wa ní pé gbogbo àwọn ìtẹ́ sọ kalẹ̀ yìí kéèmì tó gbà èmi ò èmi ò kéèmì tó gbà ó dìgbà tó o bá sọ fọ́lọ́run pé kọ́lọ́run rọ òjò òun irú àwọn um, kí ni wọ́n pè wọ́n ṣé ṣé àgbẹ̀ ni wọ́n pè wọ́n àgbẹ̀ ó ti wá pẹ́ tójú rọ̀ ìdí wáàzí tó ṣe yìí ń gbà ṣùgbọ́n ó dìgbà tó bá sọ fún ọlọ́run tí ó rọ̀jò láti ẹjọ́ yìí kó rọ̀jò ìgbà yẹn lè ní ó tó gbọ́ gbọ́ sheikh zandani ní olóhùn ní tọ́ nǹkan sí òun lónìí <laughs> ó ní àdánwò lélẹ̀ tí ẹ ti mọ̀ pé tọ́ àdánwò ni ta ló lè fọwọ́ sọ̀yà pé ń pè ọlọ́run ní ìsinyìí yóò sì dáhùn ní ìsìn bàbá yìí èdè tí ó yí òun tí ó fi mọ̀ pé lóòótọ́ gbogbo òjò jíta bá padà wá látọ̀dọ̀ ọlọ́run ni nítorí kó sì lè gbọ́ ọlọ́run gbọ́ òun náà ní kò wọ́n fẹ́ rí kójú òwúrọ̀ báyìí sheikh Zandani ní òun ní tọ́ ó dójú ẹ̀ báyìí ó ní ṣùgbọ́n ọlọ́run kú òun yọ ó ní bẹ́ẹ̀ ni òun tẹ́wọ́ sókè òun bẹ́ẹ̀ náà nínú níẹ̀mọ̀ ọlọ́run torí pé ọlọ́run fẹ́ kó òun yọ ọlọ́run sì fẹ́ fi ra rẹ̀ hàn bàbá yẹn ó ní bẹ́ẹ̀ lòjó sú kò gbẹ́ tójú bẹ̀rẹ̀ sí rọ̀. anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ ààyè àwọn èèyàn àwọn èèyàn kẹ́mẹ́tì jẹ́ sí pé wọ́n gba islam àka àyà kankan fún wa àṣewáàzì kankan fún wa wọ́n sì gba islam àwọn èèyàn kẹ́mẹ́tì jẹ́ sí pé wọn ò gba islam ṣùgbọ́n wọ́n ṣàdéhùn pé àwọn gbogbo orí tí wọ́n bá dé gbógun ti islam àwọn ò tó bá wọn kópa nínú ẹ̀ máa nítorí ohun tí a ń pè ní al-ihsan ṣíṣe dáadáa yìí gbogbo alama hadithi arákùnrin yahudi yẹn bí bọ́sẹ̀ tó lọ gan amẹ́nuba hadithi yẹn tó jẹ́ sí pé yahud tòun ti kórìíra tí wọ́n ní fún islam ìkórìíra tí wọ́n ní fún òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam yahudi sì ó fún ọmọ rẹ̀ níyọ̀ǹda pé kó tẹ̀lé abal ọmọ náà sì gba islam ó gba islam tán ló dákẹ́ ọmọ náà bẹ́ẹ̀ nú àwọn tí wọ́n wọ àlìjánná àwọn mùsùlùmí tí wọ́n wọ àlìjánná tí wọn ò sì forí kanlẹ̀ fọ́nà wọn lẹ́ẹ̀kan ṣoṣo wọn ò kírun ẹ̀kan wọn sì wọ àlìjánná zalika fadlullahi yu'tihi man yasha. ihsan ṣíṣe dáadáa àwa la ní ṣíṣe dáadáa yìí kò dẹ̀ ní báńdírì kì í ṣe dé mùsùlùmí nìkan láṣe dáadáa yẹn sí àtẹni tí kìí ṣe mùsùlùmí nítorí ká lè fi dáadáa ìsìláàmù hàn àwọn olùmọ́ni nínú hadith náà gẹ́gẹ́ bí a ti sọ síwájú òun náà ní kí gbogbo nǹkan tí a bá fẹ́ pa kára di pé ẹ̀mí ní ń bẹ lára rẹ̀ ká má tayọ ààlà yìí pípa tẹ́mi náà bá ti bọ́ lára rẹ̀ ká filẹ̀ bákan náà nínú hadith náà àwọn olùmọ̀ tọ́ka wa lọ síbi nǹkan kan tó ní láti ṣe pẹ̀lú al-aqida wọ́n ní kitabatullahi naw'an kitabatun qadariyya wa kitabatun shar'iyya kíkọ àkọọ́lẹ̀ tọ́lọ̀ ń kọ nǹkan lẹ̀ oríṣi méjì ni kìtàbà kọ̀dàríyà kíkọ àkọọ́lẹ̀ ti kádàrá èdè jẹ́ pé a fẹ́ akọ̀ kéèyàn gbọ́n débi pé ọgbọ́n ní lára kádàrá yẹn kò lè sá fún un. àyàfi àwọn ìṣẹ̀tìnà àti kan tó wá nínú àwọn ẹ̀gbà ọ̀rọ̀ kan tó sọ tí anamọ́sọ́sọ́sọ́ sọ wípé innal qadara wad du'a ya'talijan fi as-sama'i ila qiyam as-sa'a. ẹni tó bá jẹ́ ti ẹni tó bá máa ń ṣe àdúrà lọ́pọ̀ ọgbà sábà ní tanra wa di alẹ́ nínú àdúrà ṣíṣe a fẹ́ lọ́pọ̀ gbà a máa ń sharp sharp solution sharp sharp ní ìsìnkú yẹn bá ní eh, eh, òun ní bùkátà kan bóyá nǹkan kan múmú láyà rẹ̀ tẹ̀bání alómọ́ra wọ́ra ṣẹ̀sọ́ lọ ìdákẹ́ta òru ọlọ́run kì í dá àdúrà padà lásìkò yẹn à ń gbé kẹ wá nǹkan fún wa ẹni ká lọ máa gbé yóò lọ àbúrò lọ máa dá òun mójú ṣùgbọ́n tẹ bá wá bí eérú ẹ má wulẹ̀ fi nǹkan kan fún ẹ bú eérú kẹ di sínú láti ẹ sórí lè kó tó lọ bí sẹ́là rọ̀ máa mú kọ́ọ̀pù kọ̀ọ̀kan máa wọ́n sínú omi tó bá di polítọ̀ máa wàláyì àwọn èèyàn wọn àwọn èèyàn pìrìfẹ́ ẹ̀yẹn ju kẹ́ ẹni fún ṣàdúrà rẹ̀ wọ́n pìrìfẹ́ ẹ̀yẹn ju kí ẹni kó wọ́n ṣàdúrà lọ. ọ̀rẹ́ wa kan lásìkò jàhìlíyà lásìkò jàhìlíyà nígbà tí ẹ mà èèyàn máa rántí àwọn nǹkan tí yẹn ń ṣe ní jàhìlíyà kágbó yẹn ṣe tó dé ẹnìkan mistéèkì rẹ̀ fọ àfà.

sẹ́yìn pé hàn jù sẹ́yìn bá ra hàn jù yẹn pé èèmọ̀ fi hàn nǹkan ni èdè yẹn bá fi hàn yọ èyí wà á kọ̀ ọ̀rẹ́ wa hàn jù ló lọ rà láti lè wọ́n hàn jù ló ti lọ gbé fún arákùnrin yẹn <laughs> yẹn ni pé tàdá tàdá tá a fi ń hàn jù òun gàgẹ́ ló gbogbo nígbà máa pa sínú oyinbo máa fi wẹ̀ ó pè ó pè ju kẹ́ ẹ sọ pé lọ́ máa ṣàdúrà lọ pè ju kí ẹ sọ pé lọ́mọ àṣàdúrà lọ torí pé àkídà àgbọ́yé àwọn èèyàn nípa ohun tó ní láti ṣe pẹ̀lú ọlọ́run àti wípé àrà tó bá wọ ọlọ́run ni ọlọ́run fi ẹ̀dá rẹ̀ dá àti wípé ọlọ́run yìí òun nìkan náà ló ní kápá àti kó èèyàn yọ nínú gbogbo ìṣẹ́jú tí èèyàn bá bá rí èèyàn àgbóyè yẹn ó wọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ bákan náà ni ó jẹ́ pé ẹlòmíì ìgbà sọ pé àdúrà lòun ń ṣe tí o bá ti tí o bá ti kó àwọn ẹlẹgbẹrẹgbẹ mi máa dùn à kò tí ìjà kó òun ṣàdùà. kìtàbà kọ̀dàríyà kádàrá ìjọlọ̀ ti kọ́ tádùá èèyàn bá lágbára nínú àwọn ọ̀nà tí àdúrà tó máa ń gbà gbà ṣe pé àwọn Yorùbá náà ní àdúrà kì gbà ká gbọ́ gbì ìgbé bí ìdí tó ń rólẹ̀ kan àdúrà mi gbà nù. nínú àwọn ọ̀nà tábìlì àmọ́ gbà gbà táwọn ó rò pé mo tẹ̀ ti ń bẹ lọ́n láti ijọ́ ìgbà kò tẹ̀ dá mi lọ́n. òun náà ni kọ́lọ́hún fi àdúrà yẹn kó fi gbé aburú kan jìnnà sí wa èyí tó ti wà nù kádàrà wa tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti síwájú nínú mọ̀ ọlọ́run pé kádàrá tó wọn kọ lé wa lórí yẹn kò ní bá wa nítorí pé òun ọlọ́run ọba ti mọ̀ pé a máa ṣe àdúrà tó wọn fi gbé kádàrá náà jìnnà gbogbo ẹ̀ náà nínú mọ̀ ọlọ́run ló wà. kìtàbà qadariyya ìyẹn dandan ni kó ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì kìtàbà shar'iyya òun náà ni àwọn nǹkan tí ọlọ́run ọba kọ tó jẹ́ sí pé ṣẹ̀ríyà ni àwọn òfin ni òfin yìí àwọn ọmọ èèyàn wọ́n lè ṣe àwọn ọmọ èèyàn sì lè ṣe kí ni wọ́n lè fọwọ́ ẹ̀ṣẹ̀ mú. ọlọ́run ọba balẹ̀ jọlá ní ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إليه قدر ọlọ́run ọba ní a ti kọ sínú zabur lẹ́yìn ìrántí wípé dájúdájú àwọn ẹrúsìn mi àwọn ẹrúsìn mi rere àwọn ni wọ́n jogún lẹ̀ àwọn ẹrúsìn mi rere àwọn ni wọ́n jogún lẹ̀ eré mẹ́nu àwọn ẹ̀rí táwọn olùmọ́mọ́ mú wa lórí lórí pé kìtáàbà qadariyya wa kìtáàbà shar'iyya wa kìtáàbà ó ṣe kó ó sì lè má torí pé nǹkan tá a kọ lé àwọn ẹrú lórí ni gẹ́gẹ́ ibi kí wọ́n ṣe nínú ẹ̀ òun náà ní gbólóhùn ọlọ́run ọba kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum ẹ̀rí ti akórira rẹ̀ torí ìkórira dáa ní mọ̀ yẹn lọ́pọ̀ ọgbà um, pàápàá jùlọ nínú ọdún àsìkò tí alùmọ̀ lẹ̀ yìí tí alùmọ̀ lẹ̀ kọ́lọ̀ ń kó sànù wa. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó ní láti ṣe pẹ̀lú dídú nǹkan wọ́n ní afẹ́ kí a dú níbi ìṣẹ̀rí àṣìṣe kí ni níbi ìṣẹ̀rí àṣìṣe làákàlẹ̀ ẹni tí ó dú ẹran yẹn kó jẹ́ títí ó ní àhàlíyà kó jẹ́ pé mùsùlùmí ni àwọn pàkànnú àwọn olùmọ̀ọ́ni kó jẹ́ sí pé ahlul kitabi ni pẹ̀lú àwọn ìyapẹnu díẹ̀ kan tó wà lábẹ́ ṣé tí ahlul kitabi bá dú ẹran sí àjà àbáwò nílé ala kulli hal lọ́dọ̀ àwọn afọ onífẹ́kọ̀ọ́ an yakuna al-ala mimma yubahu adh-dhabhu biha kó jẹ́ síbi nǹkan tá a fẹ́ fi dó ẹran yìí èèyàn ní fẹ́ ẹran tí èèyàn fẹ́ jẹ ní ìsìnkí yẹn wá wò pé àwọ̀ akúwọ̀ ọ̀bẹ àrí ẹ bá mi bá mi mú sọ̀ tó wà lẹ́yìn ó gbọ́dọ̀ jẹ́ sí pé nǹkan a máa ń fi dú ẹran òun náà la lò bákan náà nínú rẹ̀ òun ni kọjá sí pé a ṣe ohun tí wọ́n pè ní inharu dam kí ẹ̀jẹ̀ kó ṣe sí ni a ó du ẹran náà ní dídú tí ẹ̀jẹ̀ ó sàn jáde kúrò lára rẹ̀ torí pé ó máa ń jẹ́ kí ẹran tí à ń jẹ yẹn gan kó ṣe okùnfà àlàáfíà lára wa eléyìí fẹ́ pé halal meat gan àwọn èèbó gan rà ju mùsùlùmí lọ láwọn ibi tí wọ́n ti ń ta halal meat sàmà ní ìlú èbó àwọn àyè bíi UK àti Cape halal meat tí wọ́n bá inú bàjẹ́ ti dé kì í ṣe gbogbo wà halal meat rà tí wọ́n bá tí wọ́n bá pẹ́ẹ́ná tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá produce ẹran sìn àwọn èèyàn wà á rọ́ọ̀ṣì ẹ̀ nítorí pé àwọn èèyàn máa ń ra púpọ̀ wọ́n lọ kalẹ̀ torí pé kì í ní gbogbo ìgbà ni àwọn tí wọ́n ti ṣe mùsùlùmí gan àwọn gan náà testify wípé ẹran èyí tí wọ́n máa ń fi electric shocker torí pé àwọn mọ̀ pé àbúrò lọ́ máa pa ẹran lọ́ máa dá àdúgbìlẹ̀ lọ́ máa pa eléyìí ẹ̀jẹ̀ ó máa pa àwọn àyè jẹ́ẹ̀dẹ́ ẹ̀ yóò máa wé ti táyà so e, electric ni wọ́n fi shocker. àbí tí nǹkan kan ó du ọpọlọ rẹ̀ èyí tí wọ́n gbé sí àyè tí engine kan ó ti wọ́n tẹ̀ kankan tí ó gba ọpọlọ ẹran náà tí ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀jẹ̀ ó gbẹ̀ máa la àwọn gan tẹ̀sí báyìí wípé ẹran tí wọ́n dú tẹ́jẹ̀ sàn jáde lára rẹ̀ yẹn ó dáa ju èyí tí wọ́n fi ẹ̀lẹ́tíríkì pa àbí èyí tí wọ́n fi um, ẹ̀rọ kan tí wọ́n fi nà tó kú lọ àwọn tí wọ́n ti ṣe mùsùlùmí gan àwọn náà jẹ́rìí bẹ́ẹ̀. bákan náà òun ni kó jẹ́ sí pé adarúkọ ọba lè ràn án lórí kájí kó lójú pé adarúkọ ọlọ́run ọba lè ràn án lórí nílò wá àwọn olùmọ́fín máa ń sọ nípa masala ẹni tó dú adìẹ bíi márùn-ún sìn ọ̀kan kú ó gbé sẹ́gbẹ̀ẹ́ kan kó tó dé ẹnìkan ti dú ẹlẹ́ẹ̀kẹfà ó ti dà pọ̀ mọ́ márùn-ún kò kò rí ẹyọ kan yẹn ti àdáyan rí so probability kí ẹlẹ́ẹ̀kẹfà jẹ́ ẹni wà nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn ó high gidi so àwọn olùmọ́ni adìẹ mẹ́fẹ̀ẹ̀fà yẹn ó ti di kíni ó ti di torí pé iyèméjì ń bẹ lórí gbogbo ìtẹ́ bá mú nínú mẹ́fẹ̀ẹ̀fà iyèméjì ń bẹ lórí rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ wọ̀nyí èyí tí tó kú ká tó dùn yẹn a gbọ́dọ̀ dárúkọ ọlọ́run ọba lé àmà ẹran tí a fẹ́ pa yẹn lórí bisimilahi allahu akbar. lábẹ́ pípa ẹran ó ní tó bá jẹ́ pípé ẹran àlàáda ni irú àwọn ẹran tó jẹ́ pípé à ń lò ní àmà àádẹ́tẹ̀ kì í ṣe kò ní mọ̀nà sábà pẹ̀lú nǹkan kan ṣẹ́yìn sìn àwọn ìta máa ń wí síwájú ká tó du ẹran òun náà ni àyè tó ti tó ti tíṣẹ̀rí àti specify káwí káwí ziada. lórí bisimilahi allahu akbar òun náà ni bàtà bá fẹ́ ṣe kíni tàbá fẹ́ pẹ̀ràn léyà. ìgbé ìrì ọlọ́run eléyìí òun ni tèmi àti tàwọn ará ilé mi gẹ́gẹ́ bá ń Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe máa wí. pé òun ju eléyìí fún òun fún rí ara rẹ̀ àtàwọn ara rẹ̀ rẹ̀ ala hal táwa súná ẹlòmíín rò pé a pè ó kọ ọmọ sí etí ẹran ni náà àwọn èèyàn kan bẹ tí wọ́n ní bìlíìfù yẹn pé a sọ ó ẹran yìí sí ó ọmọ a sọ ẹran létí yìí. E, èmi ò rí làákàyè tí ń bẹnu ṣíṣe bẹ́yẹn gan sábà tètè máa wá èrè ìṣẹ̀rí àkàkà fún un a ò ní pè é ẹ ṣé a fi ẹran yẹn jẹ àárọ̀ ẹ̀mí ọmọ ní àdúgbò àbúrò pé ó kọ èyí náà ló fà tó fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a lu ọjọ́ méje láyé tàbí ló kọ ó kọ wa tún fúlù ní tún fúlù ọjọ́ méje làbí torí pé kó kọ tí wọ́n sọ wá ti ṣe pé nítorí pé wọn ò tí ì mà ṣùgbọ́n nítorí pé wọ́n ń gbé pamá odijọ́ tí a ó bá du ẹran ìfisọ́ọ̀lù wà ìfikàk ó wà láàrin àwọn iṣẹ́ ìjọsìn méjì tó yàtọ̀ síra wọn ni tí wọn ò sì ní láti ṣe pẹ̀lú ara wọn eléyìí ló bá ti jẹ́ sí pé tó bá dijọ́ kejì yẹn tá a bá rówó pẹ̀rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ á postpone yẹn. kódà tó bá dijọ́ kejì tá a bá gbó kọ́ ọmọ pamọ́ tá a pè ní tó fúlù fọ́jọ́ méje dijọ́ tó yẹ ká pẹran tá a rówó pẹran tá a suspend a extend um, àsìkò tí ó fi máa jẹ́ tó fúlù ẹ̀rí pé nǹkan méjì ni a sọ̀mọ́ a gbọ́dọ̀ sọ̀mọ́ ló kọ́ ala kulli hal kò sí nínú kí a máa ronú kọ́ di ọjọ́ kejì yẹn ṣùgbọ́n jẹ́ kó ṣe gẹ́rẹ́ jẹ́ kó tayọ ọjọ́ kejì torí pé ẹran àti so ìlú bàtí jẹ́ pé a lè suspend ẹran pípa yẹn di fourteenth twenty first lẹ́yìn twenty first tá a bá rí tá a bá ní agbára láti ṣe kíni láti pa ẹran yẹn a ò ní ka ọjọ́ méje méje má a ó suspend yẹn a ó suspend yẹn so dìgbà tí gbogbo ògbà tọ́lọ́mù bá ṣe kíni tọ́nà bá ṣe nírọ̀nù fún wa láti láti pa nítorí àsìkò a ó dúró báyìí bíi nílá tabaraka wa ta'ala gbogbo ohun tí a wí tó ṣe déédéé èròǹgbà ọ̀rọ̀ àti sunna ní muhammad sallallahu alayhi wa sallam kí ọ̀rọ̀ àbákí ọ̀sán alẹ́ tán wíwí àti gbígbọ́ ètò kúdí ẹ̀ka àkọ́kọ́ náà kò ṣe àmójúkúrò fún gbogbo wa wallahu ta'ala a'lam ẹ ká bẹ̀rẹ̀ báyìí náà. Maaleykum salaam wa sọ pé àdámù ni àwa tí nígbà tí wọ́n bá ti dàgbò àwọn èèyàn wọn lọ pàdé àwọn ọmọ ètò ìfúbi tó fẹ́ jọ mọ́ bí wọ́n ṣe lásìkò yìí àkókò ìlú bí àwọn dókítọ̀ káwọn ìlú yóò tún àkọ tẹ́lẹ̀ tó ń bá àti tó ń bá tòrò tí wọ́n jọ pàdé tí ó lè wúlò fún ọ̀sẹ̀ tí ó máa bá àti ní ìkàbáwọn ẹ̀rí àkókò tí wọ́n mọ̀ yọ pàdé ẹ́ ètò tó jọmọ́ ní àwọn èèyàn tí wọ́n tún pa páàkì ara wọn bí wọ́n fẹ̀fẹ́ ṣáàjà wọn tí wọ́n ta ẹ̀ yọ wà láyé lọ́rùn fún ẹ̀yọ́ sí rẹ̀ lọ́ta ó ti dé ìlú tó dé àrùn méjèèjì náà wallahu ta'ala alam ní um, a dáhùn apá kan nínú ìbéèrè náà a sọ sẹ́yìn apá sàmà òkú òkú tó bá jẹ́ ti mùsùlùmí haramu ni kí a ṣe kíni kí a yọ nǹkan kan lára rẹ̀ haram kí a yọ nǹkan kan lára rẹ̀ kódà gan àwọn àwọn tí wọ́n síwájú nínú àwọn olùmọ̀ wọ́n sọ débi wípé lásìkò tí kò sí technology tá lè fi ọpírẹ́tì obìnrin tó kú nínú oyún tó máa sì mí wọ́n ní tọ́mọ bá ń mí gan gbà gbọ́dọ̀ yọ sọyìn sìn agbọ́dọ̀ tampa pẹ̀lú òkú yẹn ṣùgbọ́n àwọn ọmọ <clears throat> contemporary scholars wọ́n ní tí a bá ní ìfura wípé ọmọ yẹn ẹ̀mí wà lára rẹ̀ tí a ṣe kéde nínú ìyín bẹ́nu àwọn ìṣesí tá a ti lè tampa pẹ̀lú òkú bóyá di ara rẹ̀ ká yọ irú ọmọ bẹ́ẹ̀ jáde so ṣùgbọ́n tó kù bá ti kú haramun haramun haramun kí a ṣe kí ni kí a gbé ìdàkálà rẹ̀ ẹ̀mọ́ agbègbè tó ní láti ṣe pẹ̀lú tíyẹn lè ta paati yẹn bíi kidney lábẹ́júwe ilé insha Allah tabaraka wa ta'ala tọ́nà bá sọ ju ìjókòó tí yẹn bọ̀ lọ́wọ́ máa dáhùn nípa rẹ̀ wallahu a'lam náà alex santo. náà náà àgbọ̀ lẹ́yìn ọ̀dà àwọn sọ pé àwọn àrí àwọn tí ó yà pé àwọn ọmọ lẹ́yìn tí kì láti fi sí àwọn ọmọ ní àríkìlá hmm. àkọ́kọ́ yìí kejì lórí àlábàdì pé ẹran lè bá lọ sí afẹ́ ìfẹ́ pa náà hmm. wá ní àpá lórí àbíjú bí àwọn ọ̀bẹ tó ẹ̀dúgbẹ́ àwọn máa fi ajá àti ajá pa ẹran ara ẹran yẹn sí pẹ̀lú tó ajá ìsàlẹ̀ jẹ. Naam. Naam. Àmà eh, àwọn ahlul kitab àwọn ahlul kitab ìyẹn ni pé àwọn tí a fún ní tírà àwọn náà ni by extension àwọn tí wọ́n ń pera wọn ní ahlul kitabi tòní sẹ́yìnsìn àwọn christians àtàwọn jew àwọn àwọn tòní yìí torí pé àwọn náà ń kílèmù pé extension àwọn ti ti ti bẹ̀rẹ̀ yẹn òun làwọn so yẹn sìn so alul kitabi tí ọlọ́run rí fàásì nínú Qur'an ìdájọ́ wọn a ó sọ lé àwọn tí àsìkò wà yìí a ó sọ lé wọn lórí wallahu a'lam fẹ́ràn àgbẹ̀ tí ọdẹ tí ó sọ ajá rẹ̀ lẹ̀ alkalbul almuallam sẹ́yìn sẹ́yìn sí ẹ̀kọ́ tó wà nínú ṣíṣe bẹ́ẹ̀ náà ni pé èyí tí a ó fi ju ajá náà lẹ̀ tẹ́símíyà tá a fi ju ẹran náà òun láàṣẹ nígbà tá a bá ju ajá náà lẹ̀ trẹ́nsìn so ọlọ́run tó ṣe ẹran irú ẹran jájá ni wọ́n mú wa tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ ọlọ́run mọ irú ẹ̀dá tó wò dáadáa ó sì mọ̀ pé so àwọn nǹkan irú ń bẹ́nu àwọn nǹkan tí ṣẹ̀rí àdákẹ́ nípa wọn so nǹkan tí èèyàn ó kàn ṣe òun náà ni pé kéèyàn ṣe kíni kéèyàn ṣe ìmọ́tótó ẹran náà náà kéèyàn ṣe ìmọ́tótó ẹran náà wallahu ta'ala a'lam àǹdà yóò jẹ halal fún yàrá ti jẹ wallahu a'lam náà. <coughs> Aleykum salaam wàhálà pé ìlànà ilẹ̀ ìkẹta kò ní ilẹ̀ ìlẹ̀ ìdílé àti ilẹ̀ òkú ni mo máa dá fún mi. náà ó jẹ́ ní ákìtì bẹ́ẹ̀ ní ilẹ̀ lọ́jọ́ nìkan ákìtì bọ́ọ̀sì kan alájú ṣe ìlú ìjẹ ilẹ̀ àwọn ilé ilẹ̀ ìṣẹ̀lẹ̀ mo dáńtọ́ wáyé dà fún mi máa ti dá fún mi. àwọn ẹni àwọn tó ń gbélé bọ̀ tí wọ́n ní ilé ilẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àbáyé tó ń bọ̀ àtọ̀wọ̀ ìṣẹ̀lẹ̀ wọn lẹ̀ wọ́n ti lọ bá wọn ẹgbẹ́ èèyàn lọ́lẹ̀ kó dà fún káyọ̀ ẹni tí wọ́n ti sùn fún àkọ́lọ́ àtàkì ìbẹ̀rẹ̀ lọ́ba òkú ọwọ́ ti ṣe ìgbà tí yàrá ṣe tó ṣe ìgbà tí yàrá ṣe dábàá ní hmm. ìyẹn tó ń gùn títà ní ṣe wà ìyẹn wá dáwọ́ ìyẹn wá ìyẹn wá bọ̀ ìta ìyẹn wá bọ̀ ìlú. sí káwọn èèyàn rẹ jẹ kó kú. àwọn ti ẹran rẹ̀ mẹ́lẹ̀. ala kulli hal kò tọ́ kéèyàn fún nǹkan abẹ̀mí ní poison àtàwọn ìkéde tí wọ́n bẹ́ ń lé wa gan yes ń bẹ́ nù ń bẹ́ àwọn. Eh, mo mọ̀ọ́mọ̀ yìí mẹ́nu bá ní ìbéèrè yín ló wú jáde so eh, ẹ wọ́n bí mi léèrè pé bóòlù àwọn àti pa wọn torí èmi ò ní òkété lè mi <laughs> eh, ala kulli hal torí pé àwọn nǹkan tábà fún ní poison yóò yóò yóò jẹ ìnira yóò jẹ ìrora síwájú kó tó ṣe kínní lẹ́ńkílẹ̀ di ẹran yìí ẹran kò ní ọpọlọ yóò fi mọ̀ pé ibi bíi eléyìí nǹkan ọ̀gbìn ni eléyìí kókó lásán ni àgbọ̀dọ̀ jẹ eléyìí tó délé nǹkan ọ̀gbìn ni wọ́n fẹ́ kó kó wù káwọn ọmọ èèyàn lè jẹ́ ni so ẹbí kì í ṣe tiẹ̀ ni kò yẹ ká fìyà jẹ sẹ́yìnsì so kò tọ́ ká fún irú ẹran bẹ́ẹ̀ ká fún ní poison Allahumma àyàfi tó bá jẹ́ ti pé bóyá <clears throat> wild animal ẹran tó lè ẹranko tó lè tó lè tó lè sèrìn ṣùtá tó lè nìyàn lára tó lè pààyàn lára àrípa ọ̀nà ẹyọ kan torí pé ká pírísàvù ẹ̀mí ọmọ èèyàn á fún preservation ẹ̀mí ọmọ èèyàn ní priority lórí ẹ̀mí tí kìí ṣe ti ọmọ èèyàn nínú irú ìṣesí yìí tí kò bá sí ní ìsinmi ìdálẹ̀ kẹpa èèyàn lè lo irú um, uh, uh, ìyẹn sí ìyẹn ni pé dídá ẹ̀mí ọmọ èèyàn sí á gbọ́ láfún lórí dídá ẹ̀mí ẹranko sí wallahu ta'ala a'lam náà ṣe mo ti dáhùn tán ẹni tó ní oko ẹni tó lóko ee ee ní ìsìn nígbà tá a um, uh, tá a ti sọ pé kò tọ́ kéèyàn fún irú ẹran bẹ́ẹ̀ ni poison àti pé ẹni tó ní oko yóò wá ọ̀nà míì tí kò tí kò mú ní fífa fífìyà jẹ ẹranko lọ́wọ́ tí kò kó sínú láti fi um, uh, dáàbò bo oko rẹ̀ eléyìí ló bá a fi ní um, uh, um, uh, ọlọ́pàá tá a fi ní àwọn olórí ládùúgbò.

kò dẹ̀ sí ó dẹ̀ tóbi tá a yọ nǹkan tá a lè. Allahu musta'an ala kulli hal eh, nǹkan tí mo gbàgbọ́ ni wípé tó ń ti gbogbo àwọn nǹkan tẹ́ kàkà lẹ̀ yìí tá a bá sì tún jókòó náà a ní sáláì rí àbáyọ tá a fi ní pa ẹran pẹ̀lú poison náà wallahu ta'ala a'lam wallahu a'lam náà maaleykum salaam la rárá gbogbo ẹran tá a bá fẹ́ pa pátá bisimilahi allahu akbar èyí tó wá tí súnà wá ìhun náà kì í ṣe pé tá a bí a bá ọba wí bisimilahi allahu akbar kò wá sufficient rárá but lásìkò léya súnà fìrin lẹ pé tani bí sọ́dọ̀ bá fẹ́ ju ẹran léya a máa sọ pé àmà ìrẹ́ ọlọ́run ọba allahumma minka wa ilayk hadha an muhammadin wa ahli baytihi ìrẹ́ ọlọ́run ọba ẹ̀yàn àti mo fẹ́ dù yìí látọ̀dọ̀ rẹ náà ni ìrẹ́ náà torí ìjẹ́ náà ni mo sì fẹ́ fi dù eléyìí fún èmi àtàwọn ará ilé mi so ẹran léya nù náà kì í ṣe pé bóyá ẹran tá a bá dúdà àti bísí mi láì sí haramu ni àgbọ̀dọ̀ jẹ́rú ẹran bẹ́ẹ̀ wallahu ta'ala wàlẹ̀ sọ̀rọ̀ àtúntò. téèyàn bá gbàgbé láti ṣe bísímìláyì wàhálà wà o. شيخ الإسلام ابن عثيمين رحمه الله تعالى ó ní téèyàn bá gbàgbé téèyàn ò ṣe bísímìláhì ó lẹ́ran àwọn kéèyàn ṣe sùúrù ń parẹ́. ó ní tẹ́ bá ti sọ wípé adúmọ̀lù ah, àná ti ṣe bísímìlà ẹ wá ní ká ká sọ ọ́ nù ayi sẹ̀rí àgán sọ pé àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ fi nǹkan ṣòfò bíbí wọn sẹ́mi ní nírú ṣèṣì yàn èsì tá a fún yín ni wípé a fi ẹran yẹn ṣòfò àtẹ̀lé sẹ̀rí àná. so eléyìí ló fàájẹ́ sí pé eh, ìjọsìn ni tá a bá fẹ́ dú ẹran tába wà ní tòsí ẹni tó fẹ́ dùn ká máa tariwo sí lébi tó ṣe bisimilayi tó ní pé tába tó bá dùn tọ́ta bí léèrè tó ní subhanallah ẹran o <laughs> kọ́lọ̀ kó sàrù fún wa kọ́lá fàdà. Hmm. mo ti ní ẹ má bi ní èrè bó lẹ́yìn tètè ẹ lè máa ṣe ibò ń jẹ làwọn èkúté wa ẹ lè máa fún provide oúnjẹ fún wọn tí wọn fi máa tóbi sí. <laughs> ala kulli hal àwọn olùmọ́ni àwọn nǹkan wọ̀nyẹn ẹlẹ́mìí ni wa lílo gbogbo orú àwọn means yẹn láti fi pa wọn a ò ní rìsọ́ọ̀tì sí àyàfi lẹ́yìn ìgbà tó bá jẹ́ pé ó ti dé marhala dọ̀rúra a ò rí. yẹni and uh, àwọn um, uh, mi ò rò pé a categorize wọn as uh, wild so um, ọmọ àti maruwa náà títí tọ́lọ́ òfin mú àbáyọ <laughs> bá lo olóńgbò oúnjẹ tiẹ̀ lọ halali ló fóun haramu ní fáwọn. sẹ́yìnsìn kò sí láì fi nínú lílo olóńgbò wallahu a'lam àti pé sábà lo olóńgbò káwọn rí i pé lọ́kọ̀ ọgbà wọn náà kì í ṣe pé yóò rí wọn mú tó bá ti sun fún wọn fúnjọ méjì tí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ń tòsí wọ́n change destination ẹ̀hẹ́n wallahu a'lam náà wàlẹ́kùn sàlám sọlọ. ẹ̀rọ ilé olóúnjẹ. àwọn ni wọ́n ń pẹran tí wọ́n fi ń ta oúnjẹ. wallahu a'lam tí ó bá dá yàn lójú pé àwọn ni wọ́n ń du ẹran fúnra wọn sẹ́yìn sìn ètò fi dáa jùlọ òun náà ni pé kí èèyàn wá bómi tí èèyàn ò ti jẹun ṣùgbọ́n àwọn olùmọ́ni tí ahlul kitabi bá du ẹran irú ẹran bẹ́ẹ̀ kì í ṣe kíni kì í ṣe haram ṣẹ́yìnsìn eléyìí kò túmọ̀ sí pé ẹran tí wọ́n pa lásìkò Christmas ti di kíni ó ti di halal tá a bá sọ pé tí Christian bá du ẹran a lè kò túmọ̀ sí wípé ẹran tó dú lásìkò kírísímàsì náà a lè jẹ torí pé ẹran tó dú lásìkò kírísímàsì yẹn ó dùn fún kankan ni ìdí tó bá tó fi dú ẹran dàsìkò kírísímàsì yẹn àbí ti nú yẹn yẹn inú bàtà fi pèlè wọ kìí ṣe inú bàtà ṣe ti pé tí wọn bá ní torí gbégbá mi wọn lè wò pé bóyá ẹ ìfẹ́ jẹ ẹran táwọn bá dùn kí wọn pe ẹnìkan nínú yín pé kẹ wá bá wọn ṣe kíni kẹ wá bá wọn dùn tẹ́ ẹ bá bá wọn tú gan tó jẹ́ pé mùnásábà àjọ̀dún kírísímàsì náà ni kò sọ́ dé aláàlì fún yín twenty kò sọ́dọ̀ aláàlì fún yín wallahu ta'ala alam ọlọ́run bá ló fi mọ̀ jùlọ. waaleykum salaam sọlá. naam. نعم والله تعالى أعلم tòun ti pé tòun ti àwọn ẹ̀kọ́ ta kàkà lẹ̀ yẹn pé kí a fi lára ká fi lára balẹ̀ ká má ní lára nígbà tá a bá fẹ́ du àti bẹ́ẹ̀ lọ eléyìí yóò jẹ́ um, exceptional cases tá a ti lè du ẹran nínú irú ìṣesí báyẹn sọyẹ́nsì tó bá jẹ́ ẹran tọ́lọ̀ ti kádàrá pé yóò kún ní yóò kú mbèdé àní rí ju tí yóò fi bọ́ sọyẹ́nsì so ṣùgbọ́n tá a bá rí irú ẹran bẹ́ẹ̀ dùn kò sí láìsí wallahu ta'ala alam kò sí láìsí tá a bá rí irú ẹran bẹ́ẹ̀ dùn wallahu ta'ala alam àmà um, ìbéèrè parí. náà tó bá sàárẹ̀ ti síwájú fourteen days èèyàn ní ṣe kẹ́ni èèyàn ní pẹ̀ran tó bá sàárẹ̀ ti síwájú fourteen days èèyàn ní pẹ̀ran wallahu ta'ala a'lam torí pé àwọn olùmọ́ni hikima ti ń bẹ nínú ká hikima ti ń bẹ nínú ká má pẹ̀ran gbàrà tá a bí ká fi ilẹ̀ di ọjọ́ kejì òun náà ni òun náà ni wípé possibility ọmọ tá a bí yẹn kó tó dásìkò yẹn ó lè padà sọyìn sìn so ọmọ tó bá di ọjọ́ keje yẹn probability àti hope wa pé yóò yè ó ṣe kí ni ó high ni sharia fi bu al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala nínú tuhfatul wadud fi ahkam al-mawlud ó ṣe àwọn àlàyé nípa eléyìí pé hikima sharia ń bẹ nù pé ká sọ di ọjọ́ keje yẹn so ẹni pé tí ẹ̀mí ọmọ yẹn ò bá wá sí kó tó di pé agbára wà kó di pé agbára wà èyí fojú hàn náà ni pé tíra tó fẹ́ pẹ́ ẹran ẹran súnná fún wallahu ta'ala a'lam ọlọ́wọ́ ló fi ní mọ̀jú lọ gbogbo ohun tí a sọ tó ṣe déédéé rògbò náà àti sunday Muhammad sallam kí ọlọ́wọ́ bá kí fún gbọ́sán alẹ́ tàn wíwí àti gbígbọ́ ètò kùdí ẹ̀ka àtúkọ́ lọ́kọ́ sàmójú gbọ́dọ̀ fún gbogbo wa káàdà subhanakallahumma wa hamdik asalaamualeykum illa anta astaghfiruka wa atubu ilayk